ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به ولا رحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه دلاله وكل دلالة النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد akí wa ní kíkí tí ọlà títí ẹyẹ kíkí àpọ́nlé kíkí àdámá asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. abẹ́ ọba adédàmbá subhanahu wa ta'ala tó fi ìdùnnú kó wa pọ̀ ní ìrọ̀lẹ́ yìí kó má fi ìbànújẹ́ tú wa ká kó jẹ́ kí irú báyìí pọ̀ nínú ọ̀rọ̀ wa gbogbo àwọn ọmọ wa kí ọlọ́run ọba ọba adédàmbá subhanahu wa kó jẹ́ kí wọ́n yàn kí wọ́n yàn jù kó ṣe wọn ní ọmọ alálùbáríkà àwọn ọmọ tí wọ́n gbé ẹ̀sìn ga wọ́n pa oríire ti ayé àti ti ọ̀run pọ̀. a ní sọ̀rọ̀ púpọ̀ ẹ̀yin jàmá ni ọ̀rọ̀ yín máa pọ̀ lẹ́nu látara wípé kí ni àwọn àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan tá a bá ní lórí ọmọ bíbí ọmọ títọ́ ṣáláàlú torí wípé bíyàwó fífẹ́ ṣe jẹ́ ẹ̀sìn nínú Islam bẹ́ẹ̀ náà ni ọmọ bíbí jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ọmọ títọ́ ló jẹ́ ẹ̀sìn kí ni kókó ọmọ títọ́ nínú ẹ̀sìn Islam ó ní ipa tí àwọn òbí kó lára ọmọ tí ó fi jẹ́ wípé nígbà tí ọjà yìí bá tú torí ọjà yìí ń bọ̀ wá tú a lè jábọ̀ fún ọba adẹ́dà níta àpínlẹ̀ ayé wá ṣe tí ọmọ yìí bá dé wájú ọba adẹ́dà ṣé ọba adẹ́dà bá kọ́ pé yọ wà lè jẹ́nà kọ́lọ̀ sí gbogbo àwọn ọmọ wa lọ́mọ àjẹ́nà àwọn òbí wọ́n jèrè bẹ́ẹ̀ wọ́n kó èrè lọ́pọ̀ látara pé ọmọ yẹn wọ́n wà lìjánà torí pé wọ́n kópa tó pọ̀ láyé ń bí lórí rẹ̀ kọ́ má bàa ṣe. tí Allah subhanahu wa ta'ala tó bá wá kọ̀dà kejì kọ́nà mẹ́jọ ṣẹlẹ̀ sáwọn ọmọ wa kọ́ má ṣẹlẹ̀ sáwọn náà pé ọmọ yẹn o odò lórí bú yóò wọ̀ ná kọ́nà yà wáyà òbí ò ní kópa ń bẹ̀ kò ní nípìn bẹ̀ torí wípé wọ́n ti ṣe tiwọn tó láyé lórí rẹ̀ òun ló ṣe tiẹ̀ lọ́tọ̀ ìtumọ̀ ọmọ títọ́ nínú ẹ̀sìn Islam ni Allah subhanahu wa ta'ala ìgbà tí ń júwe àwọn ẹrú rẹ̀ ó ní walladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àwọn tó jẹ́ pé nínú tí wọ́n máa ń ṣe ní àdúrà ni wípé wọ́n bá dẹ́dà Allah subhanahu wa ta'ala ṣe fún wa nínú àwọn àyàwó wa àtàwọn àrọ́mọdọ́mọ wa wọ́n máa rí dunnú tó jẹ́ wípé téèyàn bá fẹ́ pẹ̀yìndà kó fẹ́ ṣíwọ́ iṣẹ́ inú rẹ̀ ọmọ dùn wípé ọmọ yìí ò kírun kírun gbààwẹ̀ gbààwẹ̀ ni ẹlẹ́sìn ni kì í ṣe lẹ́sìn. waj'alna lilmuttaqina imama ṣe wá ní aṣáájú nínú àwọn tí wọ́n ń páyà ọba adẹ́dà torí wípé kí ni gbogbo oríire táyé ń bí àti ti gbangba ajọ́ ìgbìndì àlìkíyàmá Allah subhanahu wa ta'ala ó ṣù ọ́ wá sí abẹ́ kí ni taqwallah ìpáyà rẹ̀ kì í ṣe pé a gbọ́ pé wọ́n dákọ̀ ọba adẹ́dà àwọn agbọ́dọ̀ la ààlà ọba adẹ́dà ìtumọ̀ taqwa ni wípé kéèyàn wá nǹkan láti fi ṣe gàgá fúnra rẹ̀ kò nínú ìyá iná ọlọ́run ọba ń jọ̀gbé ìdàjà látara wípé kí ni Allah subhanahu wa ta'ala ààlà rẹ̀ tó là kalẹ̀ èèyàn kọjá rẹ̀ níròyìn lọ́rọ̀ sísọ àti ṣesí. èèyàn ń ṣọ́ ìkọ̀kọ̀ ó sì ń ṣọ́ gbangba gbangba àti kọ̀kọ̀ èèyàn ó dọ́gba látara wípé èèyàn fi ń tẹ̀lé òfin ọba adéèrè Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi ń rojìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam. ntọ́wá pàtàkì jù nínú ọmọ títọ́ ó ní àwọn òbí gan fúnra ara wọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ti sọ pé kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tá a bí o a dá wọn ní sí àdámọ́ wípé kí wọ́n mọ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kí wọ́n lè tẹ̀lé òfin rẹ̀ àwọn òbí ni wọ́n máa ń sọ wọ́n di nǹkan mìíràn ima yahud ọ̀nàsára amuṣe àwọn ni wọ́n sọ wọ́n dìdàkudà látara pé kí ni pé wọn ò dúró déédéé ló fi jẹ́ pé téèyàn bá ti ń bímọ ó níyàwó nǹkan pàtàkì tó pọn dandan lé lórí lé lórí àkọ́kọ́ tó gbọ́dọ̀ mójútó ó ní wípé kó jẹ́ kí àárín wọn àti ọba adẹ́dà kó dọ́gba ó tún àárín rẹ̀ àti ọba adẹ́dà ṣe látara pé kí ni nípa òfin ọba adẹ́dàmọ́ eléyìí òun ni ogún pàtàkì téèyàn fi ilẹ̀ fún ọmọ odindi anabi ọlọ́run ọba méjì sallallahu alaihi wa alihi Musa sallallahu alaihi wa alihi àti brọ́dà Allah subhanahu wa ta'ala ó gbé wọn dìde pé kí wọ́n lè máa ṣiṣẹ́ kárakára kílé kan mọ́ bà wò ó wọ́n rìnrìn àjò tó jìn láti máa tún àwọn ilé kódà ń gba àwọn tún débẹ̀ wọn gbà wọn lálejò wọn ò tọ́jú wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ torí pé ọba alẹ́dà lọ́wọ́ wọn ṣe subhanahu wa ta'ala wọn lọ ń ṣe gbìyànjú kárakára kílé kan mọ́ bà wò kí ló fà á Allah subhanahu wa ta'ala ó fi yé wa pé kìí ṣe torí báwọn ọmọ ìjọmọ òrukàn kọ́ la àìmọye ọmọ òrukàn. Allah subhanahu wa ta'ala ni kana abuhuma saliha òbí àwọn ọmọ yìí méjèèjì ẹni ire ni wọ́n tún àárín wọn àti ọba adẹ́dà ṣe nítorí náà iṣẹ́ rí o gbọ́dọ̀ gbé ló fi jẹ́ pé ogún pàtàkì tóbi máa fi ilẹ̀ fún ọmọ èyí pé kéèyàn gbé ẹni ire níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala béèyàn bá wà láyé ọba adẹ́dà ó mójútó ọmọ fún wọn téèyàn ọba sí mọ́ ìmójútó wọn ó tó ọ̀wá peléke torí ẹ̀rí bó ṣe peléke fáwọn ọmọ méjèèjì ànábì ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó lọ́ọ̀rọ̀ ànábì náà wà rí àlẹ́yìn má méjì ni wọ́n ní kí wọ́n lọ́ọ́ máa ṣiṣẹ́. àtúnṣe àríwá tí ọba adẹ́dà ó bẹ̀rẹ̀ látòrí níta kó ságbárí a gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ wa ń gbogbo ìgbà ọba adẹ́dà wa Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ó lékè ọ̀dá lórí aráṣì rẹ̀ ọmọ táà ń hò ọgbọ́n sọ orí táà ṣe ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa a gbọ́dọ̀ yẹ kó bá tí ọba adẹ́dà náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ jẹ ọba tọ́ba ti yapa sí ọ̀yìn náà nílá ọ̀yìn èrè rọ̀jò ọ̀sàbùrù tí ó lè ṣẹlẹ̀ ìjẹ́ pé ìgbìyànjú tí yẹn máa ṣe ní gbogbo wa Allah subhanahu wa ta'ala sọ pé fa amma man khafa maqama rabbihi tẹ̀rẹ́ mi ni tó ń páyà ìlékè ọlá ọba adẹ́gàlẹ̀ lórí wípé ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe ọ̀nà nọ́ọ̀sì ànìláwọ̀ kò wá jẹ́ kí ẹ̀mí òun kó tì òun gàràgàrà ọ̀sà sẹ́yìn òróró kúrò òsọ̀sọ̀kúsọ̀ òṣèṣekúsè. Allah subhanahu wa ta'ala ni fa inna al-jannata hiya al-ma'wa àlìjẹ́nà òní dẹ̀ra láti san lẹ́sìn. Àmọ́ mọ̀ tọ́lọ̀ ṣùgbọ́n tó ń kọjá àlà ọba àdẹ́dà. Wà á sọ̀rọ̀ lẹ́ hayata dúníà. Ó jẹ́ kí yìnyín ìṣòro tayé kó jẹun lógún. Kò jẹ́ kó bìkítà lórí tí láti pa òfin ọba àdẹ́dà mọ́. Allah subhanahu fẹ́yìn jẹ̀hìm ẹ̀yẹ́dùn máa wà iná jẹ̀hìm òun ni ó jẹ́ ìdìkúnlẹ̀ sí fún rẹ̀ níbẹ̀ kọ́lọ́n ọ̀yà ọ̀yà rẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà tá a máa lé lé lárí ni tá a bá ti bímọ látara orúkọ tá a sọ wọ́n fẹ́ kó jẹ́ orúkọ tó rẹwà tó jẹ́ pé orúkọ tá a fẹ́ kó ro ọmọ. alhamdulillah ló fi jẹ́ pé tí ẹlòmíì bá wá síwájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó bá béèrè ọkọ rẹ̀ tó kọ yẹn yìí ṣe ọkọ tó dáa òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam a máa yí padà àní rárá má jẹ́ bá wọn tí ó máa jẹ́ ni arákùnrin kan wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ó ní kí ló kọ rẹ̀ ó ní kòkòkò. òjíṣẹ́ náà sàṣàlà rárá ya sọ ní dídẹ̀ ó ní ara ọkọ̀ táwọn òbí mi sọ ní ọkábàámà ìgbà sójíṣẹ́ náà sàṣàlà gbogbo táwọn èèyàn bá dáwọ́lé tó bá rọrùn táwọn bá dáwọ́lé yìí má lè kókókó àwọn eré yẹn jù. ló fi pàtàkì nínú àánú ọba adédọ̀lá wa ọmọ wa tí akójọpọ̀ láti jẹ akẹ́kọ̀ọ́ rẹ̀ ní èyí ọkọ rẹ̀ jẹ́ abdulmoyesir ẹrú ọlọ́run ọba ọba tí máa ń ṣe nǹkan ní rọrùn à ń bẹ̀ àtọmọ́ná àtàwọn òbí rẹ̀ àtàwa tí àwa bá wọn yọ̀ àtàwọn tí wọ́n fẹ́ wá tí wọ́n lé wá kọ́lọ́ mọ́ta sí ọ̀rọ̀ gbogbo wa ní rọrùn láyé bí àti ní gbangba ẹjọ́ mẹ́ta ah, kíámù wọ́n tún fi kún ní etí kò burú ọmọ lè ju ọkàn tó jẹ́ ọkàn lọ ìdíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ní èmi ní muhammad sallallahu alayhi wa sallam èmi ní ahmadu sallallahu alayhi wa sallam èmi ní jamiu èmi ní hashiru èmi ní mọ̀kànfà ẹni tí ń tẹ̀lé pàṣẹ àwọn ẹni rẹ tó ti síwájú rẹ̀ sallallahu alaihi wa sallam tó ń túmọ̀ sí pé nǹkan pàtàkì ni kí ó kún nítumọ̀ kó dẹ̀ wúlò wọ́n sọ ní bólúwa ti fẹ́ àrẹ̀mú adéwálé ayọ̀mẹ́kún ọpẹ́yẹmí ọmọ bámidélé. Now, à ń bẹ ọba adéda Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí gbogbo àwọn ọkọ yìí kí wọ́n wọ ọmọ náà fún àwọn òbí rẹ̀ àti umma Islam a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ní bàtà wa ṣèkò mọ́ àbífà àwa wò pé lẹ́yìn a jẹ́ kí mẹ́tọ́dì yẹn ó yàtọ̀ díẹ̀ láti sọ pé ẹ̀yin jàmá lẹ́sùn ìtọ́pọ̀ náà ìbéèrè tá a bá ní lórí ọmọ títọ́ ọmọ bíbí àfẹ́ gbọ́ ká tanná àmọ́lẹ̀ sí kí làwọn afáàsọ lórí ẹ̀ ṣùgbọ́n síwájú báyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa in lam yastati' fa bilisanihi wa in lam yastati' fa biqalbihi wọ́dálíkà àdáhàfẹ́ ìmáà ẹni tó bá rí aburú tí ní àgbègbè kó kó fọwọ́ yí padà ọmọdé aburú àgọ́dọ̀ jọ tán tí agbára rẹ̀ ọba ká nítọwọ́ kó fọwọ́ kó fẹnu tíǹjẹ kó sọ̀rọ̀ nípa rẹ̀ tí èèyàn náà bá fẹ́ nira kó fọkàn kó fi kọ́ ìṣẹ́nàṣà síláwá èyí ni ètò lẹ́jù nínú ìfìgbàgbọ́ hàn kí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó dé tí àwọn èèyàn ọba kíra wọn àgbàtà séwò ìwé ságbà máa ń wó lulẹ̀ máa ń wó lulẹ̀ tí wọn ọba wó wọn wó lulẹ̀ wọn máa yí omi wọn kúnlẹ̀ bá a bá àwọn ṣe àti òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam dé ló ń ṣàlàyé báyìí láṣì báyìí láṣì báyìí láṣì báwo láṣì wọṣọ bó láṣì sọ̀rọ̀ bó láṣì wọlé ìgbẹ́ bó láṣì jáde bó láṣì jẹun torí gbogbo eléyìí náà ẹ̀sìn ọba adéla tó sọ pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ fún ọ wípé jọ́sìn àti ìpa nǹkan láti fi wójú rẹ̀ ni. ìgbésí ayé mi tán kò àti tí màá tẹ́lẹ̀ lórí bọ́lọ́mù ọba bá sì fẹ́ ni. ló fi jẹ́ pé kò síbì kan nínú ìgbésí ayé mùsùlùmí tí àkọọ́lẹ̀ ò ti wà fi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jíṣẹ́ náà náà pé bá ti ṣe nípa kíkú wọ́n bi léèrè tá a bá pàdé ara wa ṣé ká wólẹ̀ fúnra wa nílà ṣé ká dìmọ̀ra wa nílà ṣé ká máa tẹnu bọ́ra wa lẹ́nu onírara kí ni ká ṣe ó ní ká náwó fúnra wa àgbàlagbà ó náwó sí ọmọdé ọmọdé náà fún àgbàlagbà lọ́wọ́ pẹ̀lú gbólóhùn kan tó pàtàkì kí ni gbólóhùn gbólóhùn tí anabi adam sallallahu alaihi wa sallam bàbá náà wa tó fi kí wọn nínú àpò àwọn màláìkà táwọn màláìkà náà dá lóhùn tí wọ́n wá sọ pé ilé ìwé kíkí àwọn àrọ́ ọmọdé ọmọ rẹ kí bí ọ̀gbìn dàrí kí a táàtù wá fi kíra wa náà bàjẹ́ náà kí ni kíkí o asalaamualeykum tó bá ti ṣe lé ìdáhùn rẹ̀ ọ̀ràn yẹn ni ká dáhùn ọ̀ràn yẹn ni ló fi jẹ́ pé ẹni tó dáhùn yóò gbà láadáa mẹ́wàá wa aleykum salaam láadáa mẹ́wàá ti dùn wa rahmatulah ó ti dọ̀gún wa barakatu ó ti dọ̀gbọ̀n. bá wólẹ̀ fúnra wa kò sí lára kankan bẹ̀ kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni so a rí pé ó gbalẹ̀ ebi pé asọ́rí àkúnní kan ya wèrè láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàbí ọ̀wá máa bá wọn ṣe fẹ́ ṣe pẹ̀lú rẹ̀ wọ́n á pe òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá pé kó wá bá wọn wò ó ṣe déwájú ràkúnmí ẹgbà wa wí pé ràkúnmí dẹ̀ wò lulẹ̀ fún òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá àwọn tí wọ́n wá ń bẹ̀ nínú àwọn sàbẹ̀ ọjọ́ ara àná wọ́n ní á ràkúnmí tí ò ní wọ̀ lórí ó ń lulẹ̀ fún ẹ̀ yàrá sọ́lá sọ́lá àlọ́ sọ́lá àwa lọ́yẹ ká máa wó lulẹ̀ fún ẹ báyìí láti kí ẹ láti bọ̀wọ̀ fún ẹ láti pọ́n ẹ lé láti yẹ ẹ sí òjíṣẹ́ lásàrà fúlàní là tó bá jẹ́ wípé ó tọ́ ó tọ́ kí kí ni túmọ̀ yẹn kò tọ́nù tó bá kó tọ́ a jẹ́ pé kò tọ́nù tó bá jẹ́ pé ó tọ́ kí ẹ̀dá kan ó wólẹ̀ fún ọmọ làkejì tó ìṣúná sàṣà ìyàwó làbá sọ pé kó máa wólẹ̀ fún ọkọ rẹ̀ torí bí ìwọ ọkọ lórí aya ṣe pàtàkì tó òjíṣẹ́ sàṣà náà wá wọ́n ní tí gbogbo àwọn ọkọ bá jẹ́ ipò tí wá ń ṣe ọyún èèyàn ètútù látòkè dé tíyàwó wá tẹnubọ̀ tí wa kan la èyí tó kéré jù nínú ìwọ ọkọ kò tí mú wa nínú ẹ̀bà wa kan ó ní iná obìnrin nìyẹn àlìjẹ́nà rẹ̀ ni bó bá ṣe wù kó ṣe ṣùgbọ́n kí ọkùnrin má bàa wa máa wò wípé òun ti di champion Allah subhanahu wa ta'ala ni wa in ata'alakum tí wọ́n bá ṣe pẹpẹ fúru fún yín tí wọ́n bọ̀wọ̀ fún yín o fala tabghu alayhinna sabila ẹ má kọjá àlàyé rí àwọn ìyàwó ní àwọn obìnrin ẹni tó bá ṣe bẹ́ẹ̀ inna Allaha kana aliyyan kabira ọba adẹ́dà òun náà borí gbogbo ẹ̀dá ọba tó dé bàbàrà ni yóò lo mọ́tòmọ́tò rẹ̀ lórí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ fún ìyàwó mi ní ọ̀nà tí kò ní wo òun náà ọlọ́mọ ọ̀yà ọ̀yà rẹ̀ náà látara báyìí àwọn abéèrè kọ̀ọ̀kan tí a bá ní táwọn bá sọ bá sọ lórí rẹ̀ á tànà sí kí èsì ọ̀bá lè wálé á lè fi lọ àwọn afá kí wọ́n bá tànà sí. asalaamualeykum tàbí. salaamualeykum wa rahmatulahi wa barakatuh àpò ìbéèrè tí mo fẹ́ béèrè àkọ́kọ́ àdábà ọ̀sọ̀rọ̀ ṣàlá tí a bá bímọ kó tó dijọ́ mẹ́jọ kí a fa orí ọmọ náà torí pé ègbè a sì rí pé àwùjọ wa nínú pàápàá nílẹ̀ Yorùbá bí ká ṣe rí àwọn nàṣọ́rá la ní pé ta nílẹ̀gbẹ́ tí pé wọn àwọn láǹfààní àti mọ̀ síbẹ̀ ṣé irú ọmọ bẹ́ẹ̀ tẹ̀lé ọmọ bẹ́ẹ̀ ta bá gbé tó bá kàn wá lásán sásán náà kírun wọn ni àbá lẹ́tọ̀ọ́ láti kí wọn bẹ́ẹ̀ rárá pàápàá tó bá wà ní kókó ẹ̀kejì ẹ pé àfáàgbà kan gbogbo ọlọ́run àlọ́nà méjì pé ìfètò sọ́mọ bíbí nínú ẹ̀sìn Islam àfáàgbà kan ní ohun tó tọ́ ni àṣìráwọ̀ tí wọ́n takò pé a ah, tí ò tọ́ ni pé fúnra ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́mọ bìlérè tó mo fẹ́ kí ẹ dákun ẹ sí àlàyé àwọn ààrẹ kan. kò sí Islam ò gba fi ètò sọmọ bíbí tàbí fi ààlà sí ọmọ bíbí ààlà ni wípé mẹ́ta láàbì tàbí mẹ́rin péré láàbì eyín ní ààlà ètò ni wípé eléyìí bá ti pọ́dún méjì láàṣẹ tó lóyún lè tí fi di wípé tí oyún bá wá ṣẹlẹ̀ kásìkò oyún náà tó tó ríbo ríbo yóò wá bá àwọn ọkọ àtìyàwó lórí ìkẹ́ tí ọba adẹ́dà tó ká dunnú sí. Allah subhanahu wa ta'ala ó ń òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là sọ pé kí ọba adẹ́dà tó dá wa ní ẹgbẹ̀rún ọdún ó lé ní ọgọ́rùn-ún márùn-ún ọlọ́run ti dá ń tá jẹ àti ń tá jẹ ó tó dá wa kádàrá tá a mọ̀ ní kìí ṣe gbìyànjú tá a ṣe ní bọ́ra ṣùgbọ́n a gbọ́dọ̀ má ṣe gbìyànjú ìgbìyànjú yẹn jẹ́ sábàbí but ntẹ́yìn ọ̀dà. Ah, tẹ̀bá pèjúwe láàyè wọ́n mú yàn torí pọ́ sọ̀rọ̀ wọ́n yọ tipátipá wọ́n fẹ́ tì mọ́lé ìbẹ̀rù gbọ́dọ̀gbọ̀ ibi tí wọ́n fẹ́ kó dé ọ̀padà níbẹ̀ náà wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n wà wọ́n wà á tẹ̀ fún náà kọ́lọ́ sọ̀rọ̀ gbogbo abẹ́ kọ́lọ́ ní jẹ́ alẹ́ gbà fún kádàrà ló fi jẹ́ pé èyí tó pọ̀ jù nínú àdúrà òjíṣẹ́ lásìlà àlàsílà tí màá ṣe jù Allahumma inni as'aluka ridha bil qadar wọlọ́wọ́ ọba wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ gbé mọ yọnu sí tó ṣe ní kádàrá lẹ́nu lóhùn torí kò sí yẹ gẹ́gẹ́ bí bàbá wa ṣe máa ń sọ ṣé kápẹ́lá adam àdìgbò rẹ̀ rẹ̀ ọlọ́rọ̀ àwọn sáré òpó àti kágbà fọlọ́ àti kágbà fún gbígbà fún yẹn ni rọrùn rọrùn ẹ̀dá Islam ọ̀gbà eléyìí láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lọ̀ àwọn method kan tí wọ́n máa ń lò wọ́n ní aslo coitus interruptus tí ọkùnrin bá fẹ́ dánira yóò yẹra pé omi kọ́mọ bá dé ilé ọmọ kọ́mọ bá dọ́mọ wọ́n lé ìlọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lọ̀ ó ní tẹ́ ẹ bá ṣe tí ọba adéda bá kádàrà yìí pé tí ọdọ ọmọ kódà bọ́ bá bọ́ sórí òkúta yìí lọ. ọpẹ́ rẹ̀ ní ẹni tó ṣe lọ́ba wa bó ti ṣe náà sàgbà yìí ó ti dọ́ ọmọ òkúta náà ní kí ni mo wí fún un. so sọ pé i'm blocked it ma fa complications gbogbo rẹ̀ ní máa ń ní aburú tí ń fà wá tó fi jẹ́ wípé tí kí ẹ̀dá ó ṣe ni wípé ó gbìyànjú tí ipá rẹ̀ bá ká kó máa ṣe gbìyànjú kó dẹ̀ gbára lé ọba adẹ́dà Islam ò fi ààyè gba fètò sọmọ bíbí tàbí fàlà sọmọ bíbí àyàfi kí ni àyàfi ń ìyàwó yìí ọmọ bíbí ó ti di wípé gbogbo ògbà tó bímọ wọ́n máa ṣiṣẹ́ abẹ fún iṣẹ́ abẹ yẹn wọ́n ti ṣe fún ó ti dé ògóńgó lọ́dọ̀ wa ń bí àti ìrí ìtẹ̀síwájú débi pé kó ju ẹ̀mẹ́rin márùn lọ níta arí ẹni tó fi iṣẹ́ abẹ bímọ mẹ́wàá méjìlá mẹ́tàlá tó dẹ̀ ń ṣe mọ́ ìtẹ̀síwájú nínú iṣẹ́ ìṣèlú lọ́dọ̀ wa ní òtítọ́ bẹ́ẹ̀ obìnrin tí ọ̀rọ̀ rẹ̀ bá rí báyìí rí nínú àwọn àfáà tí wọ́n sọ pé wọ́n lè ṣègbìyànjú lórí fi kò ní dé ètò mọ́ báyìí nìkan yóò ààlà àwọn àfáà tí wọ́n sọ pé ọ̀tọ̀ yẹn abala tí wọ́n ń wò ní kì í ṣe wípé wọ́n kàn jù lulẹ̀ wípé torí òṣì la fi sọ pé a bímọ sí i torí wípé téèyàn bá sọ pé torí òṣì wọ́n gbàgbé ọba adẹ́dà àlọ́kọ́lùkù ni ṣùgbọ́n kò gbàgbé àròsáàkù wọ́n gbàgbé òun lọ́ba adẹ́dà o ṣùgbọ́n kì í sọba tí ń pèsè fẹ́dà tó lè jẹ́ pé gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ gbà. now Islam ẹ̀sìn Islam a mọ́ lórí ìmọ́tótó ni àti fínífíní a tọ̀ àkòmí tábà a lọ lé ìgbọ̀nsẹ̀ àkòmí tábà tá a bá súnmọ́ àwọn ìyàwó wa á wẹ̀ wọ́n wẹ̀ tí wọ́n bá ṣe nǹkan oṣù tán wọ́n wẹ̀ tí wọ́n bá bímọ tán wọ́n wẹ̀ gbogbo eléyìí ara àmọ́tótó ẹ̀sìn Islam tá a bá bímọ torí wípé gbàrà tá a bá bí tá a bá ń kì í mọ́lẹ̀ ní àgbẹ̀ sí lórí ó lè pa lára Islam ní rárá tí ọba fi dijọ́ keje ara rẹ̀ ó ti já pépé yóò ti ara rẹ̀ ó ti máa yé tọ́ba ti dijọ́ keje hàn torí wípé ní ká tó níbo lọ́wọ́ inú ẹ̀jẹ̀ inú ẹ̀jẹ̀ oríṣiríṣi ó ti sẹ́tù sí tó bá Islam fẹ́ ká fà irun yẹn tá a bá fà irun yẹn ká wọ̀n tá a bá wọ̀n iye ohun tí wọ́n góòdì rẹ̀ ká fi ṣe sàrà láti wá àlùbáríkà pọ̀ kì í ṣe fífà nítorí nítorí wà níbi fífà ọ̀hún ó pọ̀ ju tìmọ́tótó gan lọ à ń fà láti ṣe fún ọmọ ní mọ́tótó à ń fà láti fún ọmọ ní àlàáfíà à ń wọn irun à ń fi òǹdíwọ̀n owó rẹ̀ ṣe sàrà láti tọrọ àlùbáríkà fún ẹ̀kọ́ pọ̀ ju kínní lọ àwa rí àwọn tí wọn mẹ̀sìn kì í ṣe wípé nínú tọ́nà ọba fi hàn lẹ́bi èyí sá ọ̀bọ̀bá ara rẹ̀ nà àárẹ̀ tàbá àwọn ànábì yòókù tí wọ́n kọjá lọ ààyè gbà wípé ká mọ̀ fa àwọn kọ́ là tí wọ́n fi rán àwọn náà ní pé kí wọ́n fa fitra àdámọ́ káfà kìí ṣe ọmọdé nìkan láàfà wọ́n fẹ́ kí àgbàlagbà tábà ti dàgbà tọ́ka afárá abíyá káfáàrùn abẹ́ mùsùlùmí ìfihàn abíyá àti tabẹ́lẹ̀ láìfà àwọn ẹni dọ̀tí èèyàn ẹlẹ́gbìn ni wọ́n á máa fi ran abíyá àtàbẹ́lẹ̀ láìfà wọ́n fẹ́ ká gbé ìkànnà fẹ́tọ̀rọ̀ agbọ́dọ̀ má gé ìkànnà wa èèkànnà mùsùlùmí yálà ọkùnrin tàbí obìnrin ni o kèé kèé rí sọmbọsọmbọ bíi ti àwọn ẹranko là. ọkùnrin tó wọ́n fẹ́ kí ọkùnrin kó fi irun gbàálẹ̀ ṣùgbọ́n túbọ̀ irun mú kọ́rọ̀ máa tọ́ ètè kí irun mọ́gbọ̀n àbá kó sí omi tó bá fẹ́ mu kọ́rọ̀ ra tọ́ ètè kì í ṣe pé kọ́ fà wúgbẹ̀ rárá kọ́rọ̀ ra tọ́ ni títọ́ ni àwọn sàádù ìṣẹ́nà sàlá rẹ̀bí àlàánù wọ́n ní ogójì ọjọ́ ni ìṣẹ́nà sàlá fáwọn àdá a gbọ́dọ̀ má ṣe lẹ́ẹ̀kan láàrin ogójì ọjọ́ tó bá ti ju ogójì ọjọ́ lọ ó ti dẹ̀ṣẹ̀ wọn ni súnmọ́ ẹ̀ lẹ́nu sáré tó bá ti di ogójì ọjọ́ lọ ní òkè kaná kò tọ́ ọmú kò fáwọn abíyá kò fáwọn abẹ́ ó ti dẹ̀ṣẹ̀ ó ti dẹ̀ṣẹ̀ náà ló fi jẹ́ pé ara àmọ́tótó ẹ̀sìn Islam ò ní ká ṣe fọ́ọ̀mù báyìí ṣùgbọ́n ó wá di wípé àwọn tí à ń bá gbé àwọn ọ̀daràn àwọn mùsùlùmí gan náà wọ́n wà tí wọ́n mú kún mẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣerú rẹ̀ mùsùlùmí èbí dáadáa àwọn ìdọ̀tí ìdọ̀tí ìṣèdọ̀tí máa mú fúngbà rárá tí wọ́n lẹ̀ ní máa di dáadáa tába tí ó wo ọmọ báyìí mára kò sọ ọ̀sọ́ wa aṣọ wa dẹ̀gbin pé àlè kí wọn pẹ̀lú rẹ̀ á kí wọn pẹ̀lú rẹ̀ ṣàlù a lè gbèrò ọmọ bẹ́ẹ̀ mára a ṣe wá sí fáwọn òbí rẹ̀ a gbígbé tá a gbé mára kò sọ aṣọ wa di aṣọ ẹ̀gbẹ́. sàwọn àdókòwò tó bá. àrèkọ́mọ́sálàmù ìbéèrè tí mo fẹ́ béèrè ó pín sí bí oríṣi méjì àmọ́ lára títọ́ ọmọ tí ẹ sọ̀rọ̀ lé lérí mo rò yí pé alẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ bá wọn ní ìwọ̀sọ́là wọ́n ní tí òbí bá bí ọmọ tó bá ti di wípé ọmọ títí ó ọmọ ọdún mẹ́jọ àbí ọmọ ọdún mẹ́sàn-án pé wọ́n gbọ́dọ̀ máa mú lọ sí mọ́sálásí láti lọ mọ kí irun ṣùgbọ́n wọ́n ní táìmù kan fẹ́ pé tí ò bá lọ wọ́n láti máa bá wí ṣùgbọ́n tí wọ́n mú ìbéèrè pé ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹ pé à ń pè wọ́n ní mùsùlùmí àbí akẹ́ mùsùlùmí ni wá ọ̀pọ̀lọpọ̀ wa ti dàgbà ìwé òyí ọ̀pọ̀lọpọ̀ wọn èyí kì í àbí kó jẹ́ pé kíkí wọn bí wọ́n bá délé ní alẹ́ ni wọ́n tẹ̀tẹ̀ gbogbo ẹ̀kọ́ ní o àárín wọn ò yé mi bóyá kí ẹ bóyá ó ní táìmù ni o bóyá kó nígbà tá a lè kí ni o mo fẹ́ dé kí ẹ tẹ ìmọ́lẹ̀ sí àárín rẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wí wípé òkú kan kú ní àìpẹ́ yìí ṣùgbọ́n ìgbà tí wọ́n fẹ́ sin òkú yẹn àwọn kankan ṣẹlẹ̀ ìgbà tí pa ọ̀rọ̀ sàrí ìgbẹ́tẹ́ bá ń bá òun ṣe sin òkú ṣùgbọ́n pàtàkì mo fẹ́ fún lọ́gbẹ́ mi pé báwo ni wọ́n ṣe ń sin òkú ní Islam àti wípé sí wọ́n nídìí pé à ń ṣayẹyẹ à ń ṣe gbá ṣà òun fẹ́ jẹ́ kí ẹ bá mi sọ̀rọ̀ jẹ́ kí méjèèjì ẹ sà sáwọn ọdún kan tó bá. náà ìtọ́sọ́nà tí Allah subhanahu wa ta'ala tó fi hàn òjíṣẹ́ ńlá sí wa ó ní wípé mọ́rú awladakum bis-salat wa hum abnahu sab'i sinin ẹ pa àwọn ọmọ yín láṣẹ ìrun kíkí kí wọ́n bá ti dọ́mọ ọdún méje kí wọ́n tó tọ́mọ ọdún méje á máa kọ́ wọn bí wọ́n ṣe ń kírun tí ọba ti sọ̀rọ̀ tá à ń gbé dání á jìkà gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sílá sílá ṣe máa ń gbé ọmọ ọmọ rẹ̀ séjìká umama tá a bá fẹ́ lọ rùkú tí ò bá rọrùn á gbé sílẹ̀ tá a bá fẹ́ lọ rùkú á tún gbé padà tá a bá fẹ́ lọ sùjádà á tún gbé ilẹ̀ nta ń ṣe ìgan ara rẹ̀ ni ara ẹ̀sìn ni ara ẹ̀kọ́ bá a ṣe kírun pẹ̀lú ọmọdé tí ó bá wá jẹ́ pé obìnrin lọ wá sí mọ́ṣáláṣí tó ń gbọ́ tó gbé ọmọ wá ọmọ kékeré wá tí màmú bá ti ń gbọ́ tó máa ti ń ṣe wọ́n wọ́n lẹ́yìn báyìí tó bá ṣe pé wọ́n fẹ́ fàrùn gùn tẹ́lẹ̀ kọ́ yà ṣe ní tó kòkó kọ́ má bàa fara ní ìyá àti ọmọ òjíṣẹ́ ńlá Muhammadu sallallahu alaihi wa sallam òun òun kírun jọkàn ìhun tí máa ń fàágùn wọ́n wá rí lọ́ba bẹ̀rẹ̀ sí ṣe pápápápápá ìgbà tó kírun tán wọ́n ní ya Rasulullah sallallahu alaihi wasallam a rí pé irun ìfẹ́ yá ju ti tẹ́lẹ̀ lọ ó ní bẹ́ẹ̀ ni mò ń gbọ́ ọmọ tí ń sunkún lẹ́yìn ìyá rẹ̀ ká má fara nìyá àtọmọ la ṣe ní pápápá ìsìláàmù fààyè gbà káwọn ọmọ wa kí wọ́n máa wá sí mọ́ṣáláṣí tí wọ́n bá wá sí mọ́ṣáláṣí ibo ni wọ́n fẹ́ lọ bí àlùbáríkà ní mọ́ṣáláṣí níjọ́ kan Hassan àti Hussein aleyhi salatu salam àwọn ọmọ kéékèèké ni wọ́n ọmọ Fatima aleyhi salam tó bí fún Sayyidina Ali ọmọdé aláàbò òjíṣẹ́ náà sàásìlà wọn á wà lórí sùjádà àwọn ọmọ yìí wá sọ. So, bí ọrùn òjíṣẹ́ náà sàásìlà wọ́n wá sọ di bẹ́ẹ̀dì tiwọn wọ́n wá sùn lé wọn ọ̀rẹ́ di láti kúrò bọ̀ òjíṣẹ́ ńlá wa pẹ́ lórí sùjádà ju bó ṣe yẹ lọ kí ló adé tí bàbá tó fi pẹ́ báyìí lé ìgbà tí wọ́n dìde wọ́n rí wípé àwọn méjèèjì ń ṣeré ní orí òjíṣẹ́ náà sàásìlà ọ̀dẹ̀ fẹ́ dìde pẹ̀lú wọn tó bá dìde ó lè pa wọn lára wọn ṣòro sallallahu alaihi wa sallam tó túmọ̀ sí wípé ìgbàláàyè wà ká máa kó àwọn ọmọ wa sí mọ́ṣáláṣí ká bí wọ́n bá ń ṣeré ń bẹ̀ ara rẹ̀ náà ni a kàn máa fi rè wọ́n ni èyí tó bá ti ṣe díẹ̀ gbọ́n díẹ̀ nu wọn a tò wọ́n sí sáfù sáfù wo la tò wọ́n sí sẹ́yìn ni àbí pẹ̀lú wa èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ni pé ẹni tó mọ̀ mọ́ wá mọ́sálásí àti ṣe sáìtì yóò rọrùn fún ju ará àta lọ kó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó fi lè máa mọ́nítọ̀ rẹ̀ kó má bàa di fìtínà fáwọn tí wọ́n ń kírun ní mọ́sálásí. Nà ká mọ́ ọmọ wá sí mọ́sálásí ọ pàtàkì nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ máa kọ́ wọn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ wà sọ pé tí wọ́n bá ti di ọdún méje o àwọn àmọ̀ pa wọ́n láṣẹ ọ̀yá lọ kírun kó tó di pé a sọ fún wọn pé lọ kírun àwọn kankan ti wà á fún wọn níbi ẹsẹ̀ ṣàgbàlá bí wọ́n ṣe tọ̀ wọ́n mọ̀ pé nàìjásà ni tọ̀ nàìjásà ni ìgbẹ́ àwọn dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú báwọn ó ṣe ṣe lórí rẹ̀ ní tìmọ́tótó òjíṣẹ́ lọ́sọ̀lá sílá wa sọ pé tí wọ́n bá ti di ọmọ ọdún mẹ́wàá láṣẹ ọmọ tó pọ̀ ọmọ ọdún mẹ́wàá wọ̀dọ̀rọ̀bùhùn àríyá wọ́hùn abúlẹ́wò aṣọ sínú tí wọ́n bá ti di ọmọ ọdún mẹ́wàá tí ó bá kírun ká mú ẹgba ká yẹnma a lè na ká na ọmọ tí ò kírun nígbà tó bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá láti fi máa rí kó fi mọ̀ wípé ìrun èṣe tí mùsùlùmí máa ń pa á jẹ a ní ọmọ àyà kan bó ṣe wọ̀wọ́ tó kò sí ní tẹ́ńtò bìkítà ṣùgbọ́n bí n bá ń gbá bọ́ọ̀lù nísìn tí àsìkò òun bá tó yóò dẹ̀ pa bọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ yóò lè fi kírun ọwọ́ àyàn lẹ́nu nínú bóòlù ṣe jẹ́ ó ní á. Ah! òun fẹ́ràn oúnjẹ kan nígbà tó wà kékeré ah. bàbá òun wá ṣe tó jẹ́ pé tọ́ ọ bá ti kírun òwò mi jẹ tàbọ̀ jẹ làṣẹ wọ́n ti so ikùn rẹ̀ mọ́ inú ìrún ó ní tó ń dàgbà lé ló ti wá mọ̀ ń la so ibi tó ń gbá wà báyìí tí àsìkò òun bá ti tó òun rántí fún òun rántí bàbá òun ah. kọ́lọ́run bá san bàbá rẹ̀ lẹ́sàn-án òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́nà wa sọ pé tí wọ́n bá ti tó ọmọ ọdún mẹ́wàá báyìí tá à ń nà wọ́n lórí ìwọ̀n kíkí ọ̀fọ́bìrìkù bẹ̀yìn náà wọn fi mọ̀dájẹ́ àwọn tí wọ́n bá jẹ́ ọkùnrin nù wọn wọn ò gbọ́dọ̀ máa sùn láàrin àwọn obìnrin náà torí òye tí ń wá yóò ti máa bà wípé ọkùnrin lòun obìnrin lẹ́nìkan láti má máa fa àyè gbàgbà jẹ́ sọlọ́sọ́ àparí ọ̀sọ́lọ́ kọ́nà obìnrin náà fẹ́ẹ́ mọ́tàjẹ́ àwọn obìnrin wọ́n sùn lọ́tọ̀ àwọn ọkùnrin wọ́n sùn lọ́tọ̀ a máa kọ́ pé ìwò owó ọmọkùnrin o ó bẹ̀rẹ̀ láti ìdodo dé orúnkún ìwò owó ọmọbìnrin gbogbo ara rẹ̀ ni o àfojú àtọwọ́ ló fi jẹ́ pé Islam kò gbà wípé nínú yàrá kan àtìyá àti bàbá àtàwọn ọmọ kí wọ́n wá dẹ́múdẹ́mú sínú rẹ̀ àtọkùnrin àtobìnrin bàbá ó máa súnmọ́ ìyá rẹ̀ yóò máa gbọ́ oríṣiríṣi ó ṣẹlẹ̀ ọmọ náà fẹ́ máa tíráì rẹ̀ lára àwọn àbúrò bàbá àwọn èèyàn rẹ̀ aburú ńlá lélẹ̀ Islam ọ̀fọwọ́ sí ṣókítà sọ níbi ìyẹn ni òkú sísìn náà Islam tí àárẹ̀ bá ti dé bá mùsùlùmí kọ́ máa múra torí kò sí àárẹ̀ tí ò lè tòun àìmọye èèyàn wọn ni olórí ń fọ́ òun ni nǹkan kan ò sẹ́fì tẹ́lẹ̀ nǹkan kan ò sẹ́fì tẹ́lẹ̀ yìí lẹ́yìn sọ pé olórí ń fọ̀hún signal Allah subhanahu wa ta'ala wa ṣe tọ́jọ́ yìí pé ń pòwe kú fún wa ní gbogbo ìgbésí ayé wa ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sígbà tá à ní sùn ẹni tó gbé máìkì lọ́dún sọ̀rọ̀ yìí sí tó ń bá dé olè máìkì ọkàn bọ́lẹ̀ ni ó sùn lọ́dún bí kú ṣe dé ṣe rí náà ikú náà bọ́ba dé kò sí kí ń bọ̀ náà kò sí kí yẹlẹ̀ ó ti dé ó náà ló fi jẹ́ pé tí ọlọ́run bá ràn yàn lọ́wọ́ pé a wọ́n wá mú àìsàn wá àìsàn tó bá dé bá mùsùlùmí Allah subhanahu wa ta'ala fẹ́ wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ lérẹ́ni kó tó di tó ń bọ̀ wá jábọ̀ ló fi jẹ́ pé gbogbo ohun rí tó máa ń ṣe lẹ́sìn tẹ́lẹ̀ ọmọ ń kírun sásìkò ọmọ ń jí lóru ọmọ ń gbá àwẹ̀ ọmọ ń ṣe sàrà ọmọ ń ṣe gbogbo oríṣiríṣi àìsàn ọwọ́ rẹ̀ kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlá ni àwọn màláíkà lọ bá ọba adẹ́dà wọ́n ní yá Allah ó ti di ẹrú rẹ̀ mọ́lẹ̀ ọlọ́run pé mọ́mọ́ kí ni ká wá ṣe o kò dìde lóru kọ̀ọ̀rọ̀ àwẹ̀ gbà kò ṣe kínní o gbogbo tí ń ṣe nígbà tára rẹ̀ yà wọ́n máa kà á ọlọ́run sọ pé ẹ máa kọ́ láadáa fún mi bí ìgbà tó jẹ́ pé ń ṣe torí èmi tí mo dé mọ́lẹ̀ bí ìgbà dé mọ́lẹ̀ yóò ṣe gbogbo nǹkan wọ̀nyí ló fi jẹ́ pé èyí fàsìkò ṣòfò gbogbo nǹkan wọ̀nyí kéèyàn ti máa ṣe kó tó di pé ara ò ara ò fi pépé mọ́ tí mùsùlùmí bá ti di wípé ọfẹ́ rẹ̀ kó tètè yá wá gbèsè kó lè wá tákàdá kọ́ máa kọ àtọ́ọ́lẹ̀ wọ́n fẹ́ gbogbo ìgbà tí mùsùlùmí ọba sùn kó kọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ lẹ̀ kó fi sígbè àìbàmọ̀ òun ló ń pè ó lè di nǹkan mi. ọba ni pín lójijì ọba tó ní nǹkan rẹ̀ ní máa tí ò sí pé mọ̀ ń bọ̀ kò sí nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n bá wà láìsí agbègbè ìyàwó òun ni kó ṣe sùtúrà ọkọ rẹ̀ ọkọ ni kó ṣe sùtúrà ìyàwó torí gbogbo kọ́lọ́fín ara ọkọ kìí ṣe èèwọ̀ fún ìyàwó láti rí bó ṣe jẹ́ kí gbogbo kọ́lọ́fín ara ìyàwó náà kìí ṣe èèwọ̀ fún ọkọ láti rí ọwọ́ abẹ́rẹ́ kó tó di wípé yọmọ bara jẹ kó kọ́kọ́ mú ìwọ ọlọ́run ọba ṣẹ náà bọ́ọ̀lù òṣìṣẹ́ sọ̀rọ̀ gloves ìbọ̀wọ́ kò sọ kọ́ tẹ inú òkú ìdáadáa tó bá ti tẹ́rùn rẹ̀ àwọn tó jẹ́ ìtọ́ba ṣẹ́kù bí ìgbẹ́ yóò jáde kó pọ̀ gbàrà tó bá ti ṣẹlẹ̀ lọ́dájú torí bá a ṣe dùn la bá a ṣe dùn mọ́ la wà yìí tó bá ṣe ní gbàrà tó ṣẹlẹ̀ bí ìgbèyàn ń wẹ ọmọ òpóòn lórí kò ní sí wàhálà kankan bẹ̀ tí ń bá ti ń pẹ́ sí i tí ń lò ṣẹ́jú bíi mélòó kan ọgbọ̀n ṣẹ́jú àwa kan yóò máa gan ni yóò dẹ̀ máa hàn àwọn tí wọ́n jọ ń tẹnu bọra wọn lẹ́nu gan àti wà ara wọn ò ní rọrùn wọn mọ̀ wọ́n wàá sọ ní tàwọn àfáà àwọn àfáà ni wọ́n wà nìyẹn tó dẹ̀ yẹ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà yẹn ò lẹ́tọ̀ọ́ láti rí òkú olókùn tọ́ba ti tẹ́ báyìí kó tábà fún tọ́ba ti tábà fún tán ibi ìdodo ń bí ibi ọrùn kọ́ fọ́ tinú tòde tọkọ rẹ̀ ni kọ́ fọ́ tinú tòde ìyàwó rẹ̀ ni kò fọ̀ tinú tòde bàbá ṣe yàn tán kọ́ wá ṣàlùwàlá fún bó bá ṣe rọrùn sí lọ́fọ̀wọ́ lọ́fọ̀mi sílẹ̀ lọ́fọ̀mi sílẹ̀ lọ́bọ̀ lójú yọ̀wẹ̀ lápá lọ́bà àpọ̀mi sórí yọ̀wẹ̀sẹ̀. irun tòní yọ ṣàlùwàlá rẹ̀ àwa láàkì sílà lẹ́yìn pàtàkì bàbá ti ṣe léyìí tán tó bá jẹ́ pé obìnrin á tù irun rẹ̀ á bá sí mẹ́ta á bẹ̀rẹ̀ wíwẹ̀ látòrí máa ti wẹ̀ jẹ́nàbà náà àwa ti wẹ̀ orí àwẹ̀ gbogbo àwẹ̀ abala ọ̀tún àwẹ̀ abala òsì àwẹ̀ ìbílẹ̀ àfọ̀ẹ̀sì àfọ̀yìn àfọ̀wájú ní yálà ẹ̀mẹ́ta ẹ̀ márùn tàbí ẹ̀ méje ọ̀kan nínú wíwẹ̀ yìí àfọ̀ṣe àti kànkàn sí kó lè bá a mọ́ dáadáa ọ̀kan nínú àwọn omi tá à ń bù sí i á fi tùwárí aládùn sí i tí ó máa já fi kan tó fi jẹ́ pé tá à ń bá ń gbé e lọ gbogbo èèyàn gan fẹ́ fọwọ́ kàn torí bí ń ṣe ń ṣe kí ni bí ń ṣe ń rún òórùn aládùn wọ́n fẹ́ fọwọ́ kàn làbá ti wá ṣe léyìí tán aṣọ pèlè méjì bí aṣọ ìhram tá a máa rán san nígbà tá a bá lọ sí àjò àtẹ méjèèjì rẹ lọ a rọra gé tíntínní lára rẹ tí ó gùn bí okùn bàtà bá tẹ sáàrin méjèèjì a ṣì tọkànsápọ̀ àlàáfíà tọkànsápọ̀ a ṣì ti bí ẹsẹ̀ ibi okùn yẹn a rà fi dé bí ẹsẹ̀ a fi dé bí àárín ibi orí á fi dè ti parí a tún lè mú bíi tó ààrẹ mu ká dọ́gbọ́n wọn síra gbogbo masajid afẹ́kọ́ á ní àlùkáfà níbẹ̀ táàbì fi gbé òkú bàbá ti gbé dédé á sọ bàbá ti sí tán á gbé àlùkáfà ní ẹ̀kadà ìtẹ́ ẹni tí kótó di wípé agbé lọ wọ́n fẹ́ ká sí òun síra o irun rẹ̀ àtọkùnrin àtobìnrin náà ni ó kí òun síra ìmọ̀mọ́ wà wájú tó bá jẹ́ pé obìnrin ni a wà níbi èjìká rẹ̀ ọkùnrin a wà níbi àárín rẹ̀ kábàrà mẹ́rin Allahu akbar àkọ́kọ́ akafatia Allahu akbar èkejì asan salatu fún ìṣiṣẹ́ náà sílẹ̀ àlọ́sọ. Allahu akbar ẹlẹ́ẹ̀kẹta a ṣàdúrà kó ọba yẹ kó bìnrin ni wọ́n náà wà fààyè gbà ọkọ ló dùn wá bá ṣẹlẹ̀ nírọ̀rùn má dáadáa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ níbi ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ torí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá ti ń gbé sínú sàárè báyìí àwọn màláìkà méjì ọyọ̀jú wọ́n ń pè wọ́n ní mọ́ńkà àti nàkìs àwọn màláìkà olódùrọ wọ́n ó gbé kú màdání òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwàsílà ní ìṣẹ́jú mọ́yàn wọn rí bíi mànàmáná ìjágbe mọ́yàn wọn rí bíi àrá ẹni tí ó ní ọ̀dọ̀ òdodo lẹ́nu gan ẹnu rẹ̀ ọmọ ká lólu pẹ̀lú ìbẹ̀rù gbójú àyàfẹ́ tó bá dúró déédéé láyé wọ́n fi léèrè mẹ́ta máa má rọ̀bọ̀ ọba wo ló gbélé ayé sìn ẹni tí ọba ṣe ṣíríkù tí ọba lùmọ́lùmọ́là tó dúró lórí tẹ̀fí lórí ojú ọ̀nà ọba adẹ́dà bó ṣe fi ránṣẹ́ lọ́sà àṣọlà yóò dáhùn pé rọ́bì Allah ọba mi ò ní Allah tó ń bẹ lókè máa ń di inú kà nílẹ̀ sìn rẹ ẹni tí ọba ṣe bí dẹ́ tó jẹ́ pé n tí wọ́n gbè ń súnà bá a ṣe ń ṣe nǹkan nìyí ló dúró lé lórí yóò sọ pé dín ọ̀rọ̀ islam islam lẹ́sìn mi wọ́n wà béèrè lọ́wọ́ rẹ̀ mọ́tò takúlù fi ìdáàkà kọ́jọ́ kí lórí sọ sí arákùnrin yẹn lórí arákùnrin yẹn tó bá jẹ́ pé ni tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ náà sàlám tí ń tẹ̀lé súnà yìí yóò sọ pé ṣé Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba yìí wọ́n wá sọ pé máa sun àlàáfíà kí sàárì ọ̀gbẹ́ ìsinmi fún ọ tó fi díjọ́ gbèjà kíámù ibi ìbùsùn dáadáa inú ọgbà àlìjẹ́nà rẹ̀ wọ́n rọra sí lẹ́kùn atẹ́gùn alálàáfíà jáde sí ń bẹ̀ yóò fẹ́ dìde wọn ní ara ara mùsùlùmí mùsùlùmí kò tí tó lè yá odógbòrò ó ti jẹ́ pé bá a bá sùn àlá oríṣiríṣi àlá alọ́dúbà alọ́dúbà alọ́dúbà tá a bá jí a rí i pé orí ibùsùn wa la wà ayé tá a wà yìí àlá ni ó di bàbá dé sáré ká tó jí sódodo ká tó dàmú ẹni tó bá fẹ́ kó wọn bọ́nù rẹ̀ kó tètè mójú jẹ́sìn ayé ni rọ́mọ ayé ni rọ́mọ tábàdí kí wọn bá ọ sí la tán. Allahu akbar ẹlẹ́ẹ̀kẹ́ àwọn àsálámù àbẹ̀sálámà àgbẹ̀ òkú ẹni tó bá wẹ òkú ọbẹ̀ tà kó wẹ̀ súnà ẹni tó bá gbé òkú kó ṣàbà ara máa gbé lọ bí ẹ jẹ pẹ̀lú pẹ̀lẹ́kùtù tá dé tẹ ìtẹ́là àsìkò sí kìí ṣe lé ilé àti sàárè wọn è sọ̀rẹ́ ara wọn lójúṣẹ́ náà sàrà sílà ti sọ pé ẹ má sọ ní yín di sàárè torí àìkírun ní sàárè ní tẹ́ ẹ kírun nù lé yín àwọn náfìlà ẹ má kírun lé yín ìtẹ́lá máa gbókùn lọ wọ́n dẹ̀ fẹ́ ká máa bẹ tẹ́wọ̀n gbogbo ìgbà láti máa ṣàdúrà fún wọn àdúrà wo ni à ń sálámà sí yín o ẹ̀yin ti ṣáájú àwa náà ń bọ̀ lẹ́yìn. tí sàárè wọ́n fẹ́ ká gbẹ́rù lẹ̀ báyìí tá a bá gbẹ́ ká wá gbẹ́ àárín. tí ó fi jẹ́ pé nígbà tá a bá gbé òkú sí àárín náà yọkọ̀ sójú kíbla yọkọ̀ ojú sí kíbla. القامة قبلة المؤمن حيا وميتا Kaaba adójúkọ mùsùlùmí olùgbàgbọ́ òdodo ni yálà ó wà láyé o tàbí o ti jọlọ kó pè so Kaaba ti gbẹ́sà gbé kòtò lọlẹ̀ báyìí a wà gbé àrẹ a wà gbé òkú yẹn a gbèsè ìta gbẹ́ láàrin ibi yóò jẹ́ sitting room yẹ̀pẹ̀ tí a gbẹ́ lọ lẹ́hún láwa dàbò àti tí ó wà ní kọ̀rọ̀ òní ní ìdìbò ká tó kó yẹ̀pẹ̀ nínú aṣù yẹ̀pẹ̀ á lórí lẹ́ẹ̀mẹ́ta ṣókí bá a ṣe ṣòkò tá a bá ti wá ṣe báyìí tán gbogbo ìgbà tá a bá kí ọ̀hún ká máa fàdúrà ràn lọ́wọ́ but pàápàá jùlọ níjọ́ àkọ́kọ́ sórí gáréèjì àkọ́kọ́ téèyàn ti máa ń wọ mọ́tò ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàmọ̀ onísàárè tídẹ̀kùn bá wá fún òkú nù sàárè èyí tó wà níwájú ọ̀rọ̀ tíyà bá jẹ́ nínú sàárè ìjọ àkọ́kọ́ èyí tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó le jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ lọ́sọ̀lá àbọ̀sọ́lá máa fi sọ wípé irú ìjọba ìlà afẹ́ kí gbogbo ẹ̀dá ó múra fún o ẹ tọrọ fún ọmọ ìyá yín tá a gbé sínú sàárè yìí sí o oró ti ń dá àmà wọn ti ń bí léèrè ẹ máa gbàdúrà àmọ̀ fún àwọn òkú pé kọ́lọ́hún ó jẹ́ kí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn tí wọ́n rí dáhùn wá tí wọ́n dẹ̀ wọ́n yege eré pàtàkì gbogbo ọkùnrin gbogbo obìnrin lọ́ba ti bàlágà wọ́n yẹ kí wọ́n mọ̀ òun wẹ̀ gbogbo ọ̀hán yìí fún gbogbo wa torí tí bá dé ó lè dé báyà ọkọ̀ mọ́ sí tòsí ọmọ ó tètè tẹ́kí ara ó lè dé bá akọ káyìn kankan mọ́ sí tòsí ìyàwó tètè tẹ́kí ara tàbí ọmọ tí wọ́n bá wà ní tòsí ó tètè tẹ́kí ara kí wọ́n lè bá a sòtúrò ara rẹ̀ ó lórí ó lè ní tí Islam fi lọ́lẹ̀ òun ni wípé ká máa ṣàdúrà fún ọ báyìí iṣẹ́ ẹnìkan àlẹ́ ọkọ̀ àṣìlẹ̀ mọ́sí alẹ́ tún mọ́ṣáláṣí ṣe alẹ́ rẹ ní síbẹ̀ alẹ́ kọ́ mọ́síkèdì ló kọ ẹni tó ti kú alẹ́ lọ hajj ló kọ ẹni tó ti kú alẹ́ lọ ọmọra ló kọ rẹ̀ pàápàá tí o bá lọ sí hajj o tún ju kọjá nílá yìí tó dẹ́jú bìí ẹni. nà nítúnṣe ẹnìkan ọmọ tí àwọn aláìní alẹ́ máa bọ́ bùkátà wọn pẹ̀lú àníyàn wípé dáadáa tó náà wọ́n bá fún wa ọmọ fún ẹni wa tó ti kú ṣùgbọ́n yọ̀kẹta jọ́kẹ̀jọ ogójì ọjọ́ gbogbo ilé àbádálẹ̀ ni pẹ̀lẹ́pẹ̀ téèyàn bá túra rẹ̀ yóò lọ yóò wá káwọ́ gbẹ̀yìn rojọ́ níwájú ọlọ́run àjọ ìgbéga kíá sókè ní bí ọ̀rọ̀ wà sísè sáwọn rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́dọ̀ ṣe ò ní pé ẹni tí ipò wọlé yẹn lè dé níbi àgbàlagbà tó dásí pé bí irun Ramadan ṣe ń bọ̀ yìí ó fẹ́ ká sàǹfààní pa ẹni káwọn afárafá wọn ṣàlàyé fún wa tí ó jẹ́ pé bóyá irú ẹni yẹn ó lè má láǹfààní àti lè gbà wẹ̀ mọ́ wọ́n bá wa tàmọ́lẹ̀ sí yẹn ẹlẹ́ẹ̀kejì onínú question tí àwọn stars béèrè lẹ́ẹ̀kan ní first question àwọn ṣé ń dáhùn ẹ̀ ṣùgbọ́n mo rí pé ra pé ẹ̀mí àfààyàn tí ì tù àti bó ṣe rí lọ́dọ̀ tèmi náà mo ṣe wọ pé kémi náà sọ̀rọ̀ sí àfààyàn béèrè pé ẹni tó jẹ́ bóyá nasara yẹn christian tó sì bímọ àwa kí wọn tó wọ́n yẹn wọn àfààyàn yẹn rárá tó di ọjọ́ kẹjọ ìjẹ́ tí wọ́n bá kàn wá ní aṣọ wọ́n béèrè bẹ́ẹ̀ pé ṣaṣọ yẹn wúrò gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú èèyàn fáwọn pé ọmọ tí wọn bá fọ́ ọ̀rọ̀ ẹ̀ taṣọ yẹn bá kàn wá lára àní ní èrò so àwọn tí wọn ti sọ̀rọ̀ débẹ̀ tí àwọn ọ̀rọ̀ mi fi bò ebi ti ní kí n rántí so pẹ̀lú tí mo béèrè nísìnyí ẹlẹ́lẹ́kẹta tí mo tún lè kí n béèrè kí wọ́n fi ráńdọ̀ ẹ dákun ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo àbí ká sọ ẹnìkan wá kú wọ́n wá ń jìnnà jìnnà wọn ò sí nítòsí o ìyẹn àwọn afá yẹn ẹni tó wá pè wọn wá jẹ́ kèfèrí wọ́n wá pè wọn pé ẹ wá bá wọn ṣètúra ẹ̀ wọ́n sì padà rí ní òdodo pé ẹni kò kú ní mùsùlùmí káfíìrì ni ìyẹn tó wá ṣàdúrà lóhun bí ayé yẹn ipò wo làwọn afá yẹn máa wà níwájú ọlọ́run ẹ dákun inshallah. àdúrà tí wọ́n sì ń bi òkú náà ni tí ìbá fi ṣokùn sùn kọ́lọ́hún ó tó sáàyè rẹ̀ kọ́mọ́bẹ̀ni rẹ̀ jẹ́ olùbánà rẹ̀ tọ́ bá kọjá àlà pé ọlọ́run ọkọ̀ọ̀rùn kẹ̀ o ti fẹnu kó wáyà tọ́rọ́ lọ́run ló kàn kẹ̀. mùsùlùmí kìí kírun wọ́n wá ní à máa kírun oníkè sọ̀rọ̀ yẹn léhùn léyìí ó ti bọ́kù ó ti bọ́ ìwọ̀ ẹ̀sìn Islam ó ti bọ́ kú lọ́rùn rẹ̀ tó bá kú síbẹ̀ ó kú kú kẹfẹ́ ṣùgbọ́n ọ̀lẹ ni oníròjú èèyàn wọ́n á máa sọ fún un nígbà míì yóò kì nígbà míì kò ní kì í tó bá kú síbẹ̀ nẹ́tírókù fi màṣíẹ́tì là àfilẹ̀ fọlọ́run ọba òun àfọlọ́run ọba máa ṣùgbọ́n kí máa kí wákàtí máa mú kí máa ṣe pẹ́pẹ́ ń fúru ó lé níbi tó kù sí kò sẹ́ tí ó kù síbi kan lágbára jáde láyé á wọlọ́run ọba bá a forí jì bá a pa ṣiṣẹ́ rẹ̀ mọ́ má jẹ́ má fìyà jẹnu sàárè yìí. jẹ́ akụkụ tàtàwa náà dà má bẹ̀yìn rẹ̀ jẹ́ wájú tó dojú kọ wọlọ́mọ ọba bá a ṣe ní dáadáa ẹ̀yìn tó na náà wọlọ́mọ ọba má dà á torí nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wò nínú iṣẹ́ ìdájọ́ tí òun rẹ̀ bá gbogbo iṣẹ́ tó bá mú wá eléyìí pàtàkì kẹfìrí wa kú ẹsẹ mùsùlùmí ó kú àwọn tí wọ́n bá kan wọ́n jẹ́ mùsùlùmí ó lè jẹ́ pé bàbá ló kú ọmọ jẹ́ mùsùlùmí tàbí ìyá kú ọmọ rẹ̀ jẹ́ mùsùlùmí kí ni ó ṣe kì í ṣe tuntun àbúrò bàbá òjíṣẹ́ náà sàásìlá tó rè dàgbà abdulmọtẹlẹ ọgbẹ sìkè jáde báyìí wọn ló jíṣe iná àlè lọjọ àwọn ọjọ ìgbà tó jáde láyé jíṣe iná àlè ó lọ tún fọ rẹ ọlọgbọ òjíṣẹ́ náà sàásìlá ọǹkù rẹ ó ti dàjẹ orúkọ òjíṣẹ́ náà sàásìlá ní lọọbù malẹ pàtó bò mọ́lẹ̀ tán kí ni kí n ṣe ogun tẹ́ ẹ kó ṣe ọ ṣàlàyé tó bá jẹ́ pé ẹni tó kú ọkàn mùsùlùmí gbàgbàgbà báyìí yóò bò mọ́lẹ̀ kò ní kírun sí la kò ní ṣàdúrà fún un kí ni jì ẹrù ọlọ́run ọba ọba náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ń gbàgbọ́ yìí máa ṣe dáadáa yìí máa tọ́jú ẹbí yìí máa tọ́jú ara yìí máa ṣe gbogbo nǹkan bá ṣùgbọ́n kò kí o kò kí o ètò mùsùlùmí níbo lọ wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ ànífẹ́ náà ọ wà nínú náà ó méjì jì ìgbà tó wá fẹ́ pẹ̀yìndà ọ wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó ní tiẹ̀ ń kọ́. Hmm. sọ̀rọ̀ lọ. سؤال فظيع والله òjíṣẹ́ náà sàrà sọ́nà dájúdájú wọn iná àti tèmi àti na wọ́n bẹnu ná gbogbo ìgbà tó bá ti kọjá ní sàárè yẹn tí ì ṣe mùsùlùmí fún un ní òun ná ayé ni ọmọ o tí ó bá sàánú ẹnì kankan lórí rẹ̀ ẹni tí ó sàánú òjíṣẹ́ náà sàrà sọ́nà nítorí wọn ẹ̀ náà tí wọ́n ti ṣe Islam tó kú káwọn àfáà kan mọ̀ sọ pé àwọn wá fi àtẹnujẹ lọ́nà jíjìn wá sọ pé àwọn fẹ́ wá sòkú kan àwọn tí wọ́n wà nítòsí gan wọn ò ní yọjú síbẹ̀ lè tà sí àwọn tí wọ́n wà ní my twelve irun ọmọ òpóǹdò ibi tí ó jù yí wa dáadáa ọmọ tá a ṣẹ̀ bí nìsín tí ò tí ì tójọ́ méje tí wọ́n ní ká fáwọn rẹ̀ ṣáàlì gbé tá a bá gbé e tí mo rẹ̀ bá kàn aláṣọ ṣáàfọ̀ṣọ wọn àwọn kan máa fi tó ń túmọ̀ sí pé ẹ̀gbin tí wọ́n sọ kì í ṣe ẹ̀gbin báwọn náà tó ti yé tó ti yé báyìí nísìn ọmọ kékeré tí wọ́n ṣe ti fún wa nísìn ọ̀bọ̀yá lónìí wọ́n bi tàbí yàrá bàbá ọmọ máa struggle ní láti gbé mára ihun rẹ̀ náà dẹ̀ wà lára wa kò sí násù kan tó sọ pé torí pé ọgbẹ́ ọmọ rẹ̀ mára ihun rẹ̀ yí ọ lára kọ́ wa fọṣọ nùgbọ́ tó ti yé mu là tó ti yé báyìí nísìn ìyẹn ló fi jẹ́ pé gbígbé wọn mára wọn kì í ṣẹ̀gbìn but àwọn yẹn lẹ́lẹ́gbìn bó ṣe jẹ́ pé nìsín ẹni tó su tí ọ̀tá rà kí ni bàbá kan lọ sí ẹlẹ́gbin ni ṣùgbọ́n tọ́wọ́ bá pàdé ẹ̀rọ sọ́wọ́ alẹ́kùn alẹ́kùn sàlámù tọ́wọ́ sálámù sí ọgbà sálámù rẹ̀ ó kì í o lè bà lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n kí ni ó kọ́ rẹ̀ ẹlẹ́gbin ni láti sọ wípé mùsùlùmí èyí ṣe ẹlẹ́gbin mùsùlùmí èyí dáadáa tó ti yẹ báyìí sí ẹ̀yìn ẹ̀yìn ni. àgbàlagbà tí. náà ìjàmbá fún Ramadan. ọjọ́ orí tí wáá dé bíi ti sàbẹ̀ ńlá ni tó jìṣẹ́ lásán àṣàlám rè lọ́jàrá Anas bin Malik ìgbà tó ńgbà kó tó jáde láyé ó ti ń kọjá seventy àti gbàwé ọ̀rọ̀ wọn kí ni ṣẹ̀ríà sọ bẹ́ẹ̀ nípa wọn alladhina yutiqūnahu ó lè gbà á ṣùgbọ́n tó bá ní kó òun gbà á yóò kó òmìnira wa yóò lè cause disaster fún wa èyí sòun nìkan o ẹni tó wà nù oyún alhubla kìí sòun nìkan ẹni tó ń fọmọ lọ́yàn tó bá ní ó bá rẹ̀ nísìnyí nígbà tó ọmọ bá ń fa tiẹ̀ tí ò lè sí nǹkan bẹ̀ yóò máa pọ̀ ní kí ni Islam sọ lórí rẹ̀ yóò bọ́ ẹnìkan yóò bọ ẹnu kan oúnjẹ kan nísìn bóyá àwọn èèyàn fẹ́ sínú lálẹ́ ọwọ́ amú ẹnìkan ó bọ ó sínú lọ́dọ̀ rẹ̀ ó bọ àwẹ̀ kan ó ti gba ládàá rẹ̀ ṣùgbọ́n wọ́n á fẹ́ ní kó o ṣe ní express bí sàdé yìí ṣe máa ṣe àlẹ́ fún máàlì ọ̀jọ̀ ara rẹ̀ òun ó ṣe ń jẹun yóò wá pe ọgbọ̀n èèyàn pé ẹ wá jẹun tí wọ́n bá ti jẹun yóò tiẹ̀ ti dìde ọgbọ̀n àwẹ̀ ti bọ́ọ̀nù ó ti gba àwẹ̀ tán Islam ti fi ìdẹ̀kùn fún àmì torí àwọn ogbó àwọn àgbàlagbà wa tó jẹ́ pé àwọn ti dàgbà kí wọ́n mọ̀ sọ pé àwọn ọgbà tipátipá kí wọ́n mọ̀ wà dá wà lálẹ̀ ojú èfẹ́ gbà ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ọ̀n fẹ́ tó ń bá mú dẹ́kun wá kéèyàn máa yára gbàdẹ̀kùn lọ́wọ́ lọ́wọ́ o so kọ́lọ́wọ́n bá àwọn àgbà àwọn àgbàlagbà gbogbo kọ́lọ́wọ́n bá kọ́bọ̀ lọ́rẹ̀ ni wọ́n ní ti dáadáa náà àwọn èèyàn ní oúnjẹ ni wọ́n ní káwọn wá jẹun èyí dẹ̀ ṣe gbogbo ara ń gbá àwọ̀ ọkẹ́ ọkàn. تفضل تعال <laughs> Yeah, the last question. Last time <laughs> to go. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ìwà dé so. Six thirty now. Ẹgbẹ́ sẹ́nu. Ẹgbẹ́ tó fẹ́ tóbi. Báyìí. Wọ́n fẹ́ máa rí. Bàbá ọkọ ìyá ọkọ àti bàbá ìyàwó ìyá ìyàwó ẹ̀yìn kọ̀ọ̀kan. Wọ́n máa bí i wọ́n máa jù mí ẹ̀wà lọ wọ́n máa jù mí ẹ̀wà lọ pé islam fi ẹ̀ sí ẹ̀ àbí èyí tí wọ́n máa gbé gbogbo yìí bá ọba gbogbo. mo rí ọmọ lọ́dọ̀ àfa mo fẹ́ ọmọ yìí àfa ni a ọyọ̀ ń dáko fún ọ adẹ̀rẹ̀ lẹ́yìn méjì ń bẹ̀ igi ti sọ. Ntí ń jẹ́ yìí kì í wí pé ẹni tí ó kun ọmọbìnrin wà lọ́wọ́ rẹ̀ tí à ń pè ní àwòrán tí ó jẹ́ pé olórí gbogbo wọn òun ni bàbá ọmọ yìí àtàwọn tí wọ́n bá jọ bẹ́ẹ̀ bàbá bàbá bàbá ni ẹ̀gbọ́n bàbá bàbá ni àbúrò bàbá lọ́kùnrin bàbá ni àwọn bá ń bá mi ní bàbá tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti tí wọ́n máa ń tí wọ́n ń ṣe obìnrin ò lè fọmọ fọkọ but róòlù tóbìnrin máa ń play níbi fífọmọ fọkọ ọlágbára kí ni róòlù òun ni adviser ọmọbìnrin súnmọ́ ju bàbá lọ so òun yóò máa advice di bàbá pé ọmọ yìí irú èèyàn báyìí irú èèyàn báyìí irú èèyàn báyìí bàbá náà máa ṣèwádìí àìju ọmọbìnrin ilẹ̀ bó ṣe lè wù kọ́ hàn àǹtàn tó níbi ojú lílà ká sọ pé tálọ̀ ọmú kan wá méè tó bá wọ̀ wá ìmúkùmù kódà tó wá lẹ́sìn ká tún bá wò ó ká tún máa jókòó wò dáadáa torẹ́ lòmíì lè lẹ́sìn ẹni tó fẹ́ fi ọmọ wa ó lè lẹ́sìn kọ́mọ́ ni wa so àwọn ònú wò dáadáa tí màá bàbá sọ pé mo fi fún ọ ó ti dòun èyí ò ní áfíríkà ọwọ́ alágbára ok wòlíìmà ṣèyàwó ìkónilẹ́nujọ fún ìyàwó tá a ṣe nígbà tá a bá wọlé jọ obìnrin tán tó bá jẹ́ pé jọ́ kẹta lẹ́yìn ìgbà tá a wọlé tàntàn òun lọ da torí pé ìṣẹ́ lọ́sà islam ṣe ìjọ kan pàtàkì ní pé kọjá lẹ́yìn ìgbà tá a bá ti wọlé tọ̀tàn wọ́n á rí kò sagbára báyà ten thousand naira lọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ itri ọ̀hún wípé nígbà tó ọba iná five hundred ní itri oúnjẹ tó tó ṣe kínní ó rí mú ọ̀rara twenty ó pa àwọn èèyàn jọ àwọn èèyàn dáadáa àwọn tó jẹ́ pé tí wọ́n bá ní ọlọ́run ó fa àlùbáríkà sí ọlọ́run ó ti ju wọn ló fa àlùbáríkà sí lóòótọ́ kìí ṣe jọ́sẹ̀ ní bíkà hàì lára èèyàn náà bá wá rí bẹ́ẹ̀ sọ́jà wà fà àwọn jẹ́ ní ọlọ́wọ́n bá dá mo ń ṣe onílẹ́nu jọ fún ìyàwó tí mo ṣe mo wá báyà fọwọ́ sí ìyàwó wẹ̀límà ti ṣe òdìgbà tó o bá ń pa ogún màálù ọgbọ̀n màálù tó lágbára lórí rẹ̀ kó lọ́ọ́ tọ́ ọmọ bọ́tọ́ wáyé pé bá dé tán ẹ ọmọ wòrà yín lójú pé tọ́ àsùnmọ́nà láwà ní mọ̀lọ́ kí láwà o ara islam òfin ara ni wá máa jẹ́ ọlọ́wọ́ aleikum min haraj ìdí min haraj àfi ìnira fún yín lórí ẹ̀sìn yìí àti bó bá ṣe rọrùn sí i òjíṣẹ́ náà làásánlá ó ṣe ìyàwó kan tó jẹ́ pé ńgbà tí ó kọ àwọn èèyàn lẹ́nu jọ mọ́sà ni wọ́n jẹ́ ń bẹ̀ ìgbà wọn dẹ̀ jẹ́ mọ́sà tán nítò wòlíì máa ìyàwó tí mo ṣe ni ẹjẹ mọ́sà rẹ̀ omi ìwà tó jẹ́ pé tàbínú ló fún ọ jẹ omi dẹ́wà ìgbà tọ́lọ̀ wọn bá gbèsè rẹ̀ dé ó lè jẹ́ pé àkúnmí ni wọ́n pa ń bẹ̀ bọ́ bá ṣe wá sí ká bọ́lọ̀ wọn bá gbà bẹ́ẹ̀ ó rí gbogbo ẹ̀ subhanahu wa ta'ala táwọn aláàlá ń tí àlágbára bọ́ra wa lọ́rùn tọ́ àdánwò kọ́lọ́wọ́ yàrá yà. asalaamualeykum wa rahmatulahi.